أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم adáwọ̀pẹ́ fún ọlọ́mọba tọ́lá rẹ̀ gan ọlọ́mọba tí kò sí ọba míì mọ́ lẹ́yìn ẹ̀ lójú àwọn tí wọ́n ń pèrè àwọn ọlọ́ba láyé kódà ìdí ọba wọn bí wọ́n bá tún kọjá àyè ara wọn ó tún rọ̀ wọ́n lórí àwọn tó tún ju ọba lọ àwọn tó ń bẹ kódà bí wọ́n pèrè àwọn ọlọ́ba ní àbí ọba jẹ́ bẹ́ẹ̀ bá lẹ́ ìjọba tí wọ́n bá bu wọ́ọ̀lù wọ́n yẹn jọba wù wá eléyìn náà jọ máa yé wa wípé ọlọ́wọ́n bọ ọba tọ́lá rẹ̀ ga nìkan lọ bá lójú àwọn tó yàtọ̀ sí àwọn akọ́nsọ́ tọ́lọ́wọ́n bọ ọba tọ́lá rẹ̀ ga tí ó padà bí wọ́n lè rí tó fún wọn sọ tó bá dọjọ́ àlùfíà mà gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí nínú wọn ọlọ́wọ́n kọ́ bá kọ́ wọn ṣe àwọn tí ẹ̀sẹ̀ mùsùlùmí náà tí wọ́n ti ń darí àwùjọ wa ọlọ́run kò sí ìdáyà islam kọ́ bá ṣe fún ọlọ́run ọba alágbára láti ṣe bẹ́ẹ̀ kọ́ bá ṣe fún ẹ̀yọ́ mọ̀ ẹ̀yà mi tí àjọjọ wà mí lónìí ẹjá lọ mọ̀ ọlọ́run bó ṣe àánú àdìgẹ́ gbogbo àpáta táwọn kí ẹ̀sìn islam gbogbo nǹkan pátá ló ní òfin àtìlànà tiẹ̀ lórí ẹ̀ ọjọ́ ìgbìmọ̀ ọ̀rọ̀ wáyé. gbogbo nǹkan pátápátá lẹ́sìn Islam ló lófin ló sì nílà ṣe rí ọlọ́run bọ́ ọba tọ́lá rẹ̀ ga tó dá wa sí ayé yìí ó ti mọ̀ pé a lè gbé ayé kí nǹkan méjì mọ̀ ṣẹlẹ̀ sí wa kò sí ń tọ̀ tí ó wà lé ayé tí ó gbé ayé tí ó wà lóhun agbé ayé títí títí ìbànújẹ́ ọ̀wá ṣẹlẹ̀ tó ń bẹ̀ kò sí ṣe ká kò sí ṣe ọ́ tẹ̀lé ayé òṣèlú tó fẹ́ dá sí ọ́ rí dùnú ọ ṣùgbọ́n rí bàmìjẹ́ náà gbogbo ilé ayé ní ìsìn ní wàá fẹ́ sọ pé ah, àwọn ọmọ ní alágbára ju wọ́n lọ Amẹ́ríkà ẹ̀ẹ́dẹ̀rí wípé ìyẹn náà máa túmọ̀ sí pé pírẹ́sidẹ̀ntì ibẹ̀ òun lọ́lágbára ju gbogbo pírẹ́sidẹ̀ntì ayé yìí èyí tó yẹ pé gbogbo ilé ayé gbọ́n tó bá wù ẹ́ tó bá wù wọ́n lè mú kó ẹ́ tó bá wù wọ́n lè pa ẹ́ tó bá wù wọ́n lè dára tó bá wù wọ́n pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n president ibẹ̀ náà nínú nǹkan tí ó lé tó kù kọ́sẹ̀ ń lọ́wọ́ ni kó dìbò míì kọ́ wọlé ìyọ́n tó wá wọlé eléyìí náà níwọ̀n bá bó ti wulẹ̀ ó kéré mọ ìbànújẹ́ ní fóònù mo fi ṣàpèjúwe nítorí tí mọ́jú àwọn èèyàn tí a bá rí bànújẹ́ láyé ìsìláàmù ní ọ̀nà tá balù sádánwò òfin ní kan anábà Muhammad sallallahu alayhi sallam ọmọ kò ti kú fún rí fi ti gbé lọ́wọ́ bá tó ṣe kí àmì ọmọ yìí ní lọ yìí tó da omi lómi. wọ́n wá bàánú sọ́lá alayhi wa sallam ìwọ náà omi máa ń alábìnrin ni omi tẹ́ rí rahman ìkẹ́nu tálẹ́ńtọ̀ ni ó rí ọmọ ọmọdé tí o ti ṣe kankan láyé tí o ti mọ kankan láyé tí wàá padà sọ́dọ̀ ọlọ́run tá a lò ní ṣe. anábì sọ́lá alẹ́ wájú sọ́lá wọn sọ wípé sẹ́ẹ̀rí ọkàn ó ń bàjẹ́ o omi sì ń dà lójú yìí ṣùgbọ́n àní sọ kankan jáde lẹ́nu tí ó wà tọ́lọ́mọba nù àádà fọ́lọ́run ṣùgbọ́n kìí ṣe kí ká mọ́ fi ìbànújẹ́ tó bá bá wa ká mọ́ fi hàn ẹ̀sìn Islam ní ọ̀nà tó gbà bá ìbànújẹ́ lò bẹ́ẹ̀ náà ní ìdùnnú tó bá dé ẹ̀sìn Islam ní ọ̀nà tó gbà ká fi bá ọfẹ́ ká fi báyé ìdùnnú ọfẹ́ ká fi bá lò kọ́mọ́ṣe é gbé ìdùnnú yẹn ó tún padà dìbànújẹ́ máa lọ́wọ́ ọlọ́run bọ́ ọba tó láàrin ga ó fẹ́ àtọ̀nù lábẹ́ ààlà òun ní ẹ ló ti sọ wípé pólí bí fásitì láàyè wà bẹ rọ̀mọ́tì sọ fún wọn yípe pẹ̀lú àánú ọlọ́run ọlá rẹ̀ lórí wọn wà bẹ rọ̀mọ́tì pẹ̀lú kẹrẹ tó ṣe fún wọn tọ́bi dáàlì kàfà yẹ fún wọn kí wọ́n máa dunnú lórí eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. òun náà lọ́lọ́run bá ti fi sọ̀rọ̀ nígbà tí ń sọ̀rọ̀ kọ̀ọ̀rùn ó ní wọ́n sọ fún mi kí wà bìtá ṣe fi máa àtà kàlọ́ọ̀rù ọjà ọ̀rọ̀ ìdá àṣẹrọ̀ nínú tọ́lọ̀ fún ọ fi wọ́n wálé àdáńsà nù sí ìbákẹ́mínà dùnìyà má gbàgbé ìpín ìdí ẹ náà láyé ìsìláàmù kò ní a máa wáyé eléyìí tí ọ̀fẹ́ ni àròdí dùn bìn hayati dúníà mìíràn àfẹ́ kéèyàn gbé ọ lápáyé dọ̀ lọ ìsìláàmù ọ̀fẹ́ yìí nítorí mo ń torí ẹ̀ sọ àwọn kan wọ̀nyí ó ní pé káàlì máa ń kí ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn ìbànújẹ́ dáhùn àwọn òkè èwo ni kẹsí wa ló fún wa wà bẹ ẹ̀sìn eléyìí gan orí wa fẹ́ lè jù àjọrọ sí gbá àjọrọ sáwó ẹ̀sìn Islam ò ní amọ̀dù kódà ọ̀fẹ́ jẹ́ àdùnnú dáadáa ṣùgbọ́n káàdùnnú yẹn lábẹ́ àlà ọlọ́run ọ̀bọ̀ ní ìbámu sí òǹkà tó bá ń tí ẹ̀sìn láàmú wa mọ̀rọ̀pá ń dọ̀mí yé ṣe wá rí nínú ẹ̀kọ́ tẹ́sìn Islam kọ́ lùkú wa ló sì fẹ́ ká mójú tó jẹ́ bí mùsùlùmí ni wípé mùsùlùmí sí aláyọ̀júnà àwọn àsìkò tá a wà yìí nílé ayé pátápátá àwọn àsìkò tó léwu àsìkò tó ṣe wípé èèyàn lè gbìyànjú kó rí orí àti àánú látọ̀dọ̀ ọlọ́run àwọn àsìkò tó ṣe wípé téèyàn ò bá tún sọ́ra ó tún lè ṣàgbákò bínú látọ̀dọ̀ ọlọ́run pàápàá jùlọ ara ìpìlẹ̀ ẹ̀sìn Islam ó ní kájú mo sọ fún anjọ́ òní nípa àlùwàláhù wàlùwàrọ̀ Islam wọ́n fẹ́ jẹ́ ká nífẹ̀ẹ́ èyí tó yẹ ká nífẹ̀ẹ́ èyí yẹ ká bọ́ pa àti ẹni tó yẹ ká bọ́ pa bọ́sẹ̀ lọ́rọ̀ ẹ̀ Islam fẹ́ ká bọ́ pa bọ́sẹ̀ lọ́dọ̀ níbẹ̀ lọ́dọ̀ lára wọn. ọ̀gá ní mùsùlùmí wa kà kún nítorí báwùjọ wa ti àti nítorí níta rí bọ́yá níta rí bá jáde oríṣiríṣi nǹkan láàmú àrí lórí àwọn òpópónà wa oríṣiríṣi nǹkan láàmú àrí lórí àwọn òpópónà ẹni tó bá ní amóhùnmáwòrán lé tó bá tàn báyìí yóò tún mọ̀ pé lásìkò yìí àbí kó wọn rí aláṣọ pupa tó tún fi ṣúẹ́tà kankan rọ̀rọ̀ tó fi kọ́ra lásìkò yìí pàtàkì àbí níbi ìjọ́ mélòó kan sí nígbà mọ̀ gbọ́dọ̀ pápá pápá pápá pápá nínú ẹni tí ń ta dín yìí ọmọ mùsùlùmí pọ̀ mbẹ́ síbẹ̀ ní àlọ́ ẹ̀kọ́ ìyẹn wá jẹ́ kí ó máa pàdé èsì wa wípé irú àwọn àsìkò yìí tó jẹ́ àsìkò tí gbogbo àwùjọ ti fẹ́ kàtàsìkò lónìí olónìí ẹnìkan ní àwa ẹ̀kọ́ ọdún ah, mo ní sọ gbádùn ọdún owó lọ́sùn kí ni sọ ìgbà tó ní pọ́rọ̀ mi fẹ́ pọ̀ ní mọ̀kàn fẹ́ fi tọ́ náà ah, mo ti ṣe o ní mọ̀kàn fẹ́ fi tọ́ yín mo mọ̀ kí bí ẹ ṣe rú mi tó bá mú ẹnìkan lè sọ rú báwọn ṣe mi ní pé ẹ̀kú ọdún ẹ dábọ̀ tó yàtọ̀ sí rú ó yìí tó sọ fún ó ní ẹ̀kú ọdún ó kọ́ fún

nàbí yìí láì ìsà ó sọ lẹ́kọ̀ọ́ sáré mo lórí àwọn ìsà. lókun ṣe ọlẹ́kùn sá ẹ̀dákun eléyìí àti ojú ojú alásàlá àtù rẹ̀ kí wọ́n kìlà wọn kú ọdún àbí wọn ní kìlà wọn kú ọdún. ẹ̀ẹ́dánu wọ́n á kìlà wọn kú ọdún àbí wọn ní kìlà wọn kú ọdún ẹ̀wọ́n àmọ́ yẹn mùsùlùmí ẹni mi bẹ́ẹ̀ lónìí tó sọ mùsùlùmí lórí kí mò ń sọ̀rọ̀ ọlọ́run ẹ̀kan lọ́bí tọ́ ni mo á ń tún padà ń bí láwọn fẹ́fọ́ àbí ìsìláàmù rẹ̀ kọ́ má mi mò ń sí mùsùlùmí àbí wọ́n mùsùlùmí àwọn mùsùlùmí lọ́wọ́ èmi ń tún kí o bí ilé ayé ṣe dà ní bí ilé ayé ṣe dà ìntàn gbogbo nítorí pé ọdún nǹkan yẹn òní máa lápá lára wa. Oni máa ń fa bá àti ronú oní máa ń fa bá àti wùwà oní máa ń farò bísíǹsì dáàrò máa fẹ́ ṣe òun ló fà dájú òpé ìwé pélébé yìí òun tí wọ́n kó jọ ọbẹ̀ káfí bára wọn sọ̀rọ̀ ẹni tí ọba nínú wa kọ́ lọ ní o ìwé pélébé ìwé pélébé kí ni àkọlé rẹ̀ kí ló dá lé lórí àkọlé rẹ̀ ìjùmọ̀ ààbò ààbò ìlú àwọn ìpanupọ̀ consensus àwọn àfẹ́sì ìpanupọ̀ wọn kìí sọ̀rọ̀ wípé bóyá àfáà kan ó ní opinion báyìí ẹlòmíì ó ní opinion kìí sọ an issue of divergent opinions rárá àwọn issues tó yẹ pé consensus wà lórí rẹ̀ ẹnu àwọn àfáà kún àwọn ẹ̀rí pé ẹnu àwọn àfáà tí wọ́n jà fẹ́ ẹ̀sìn ẹnu wọn kò alàgbàdéèmì lórí jíjẹ́ ìwọ̀ láti àmì àti àyájẹ̀ kò fárí ìjà lórí jíjẹ́ ìwọ̀ mímá kí àwọn èèyàn kú ọdún àtàníyà kíkí ni kú ọdún kìí ṣe tàníyà tó kò fárí kíkí ni kú ọdún bóyá mùsùlùmí lọ fẹ́ sí lóyà kẹfẹ̀rù ẹni tó lọ ọmọ ẹ̀yọ́ bá gbé ọmọ sọ́dọ̀ fẹ̀rù ọ̀dọ̀ nípa ní ọ̀bá ká ẹ máa lọ ilé obìnrin obìnrin wà ní ẹ máa tó ń táwọn wí bẹ́ẹ̀ máa ẹ máa gbéra yín lọ ilé obìnrin àbíta náà ìjùmọ̀ àádọ́ ahìlì lẹ́yìn àwọn ìpanupọ̀ àwọn àfẹ́ẹ̀sì على تحريم التهدئة بأعياد الكفار lórí jíjẹ́ ìwọ̀ èèwọ̀ ni haramu ni tàṣírìmù èèwọ̀ ọ̀rọ̀ ni mímá kí ni kú eléyà nìkan wà ṣòdóòrì ha kéèyàn lọ bí ọdún tí a máa lọ bí ìwọ ni ìdáhùnsọ ni wípé jíjẹ ìwọ rẹ my own personal opinion kìí opinion ẹnìkan náà àwọn tá a jókòó bí rádà opinion àwọn àfẹ́ẹ̀sì tẹnu wọn ṣe kò wàyí àánátìhìm àlẹ́yà bẹ́ẹ̀ ni mímọ̀ ràn wọ́n lọ́wọ́ lórí bí wọ́n ti rọ́dùn wọn ṣe wà ìdá ìhìm bímọ náà sàbàtì ọdún wọn tó ká fún wọn ní nǹkan bóyá rẹ̀ àwọn afún lóróró àwọn mùsùlùmí náà bẹ̀ tí wọ́n ti ròróró àti nǹkan lọ́pọ̀ jù kí wọ́n rà lọ́dún ẹ bá ti wá rajà lọ́dọ̀ wọn wọn àwọn fún ilé òróró òróró ọdún. wọ́n mú sáà bàhá kìhìm fíìmà yàtọ̀sù bíhìm àwòbíhà bẹ́ẹ̀ náà ni mímọ̀ farajọ wọn níbi tó ṣe wípé ọdún wọn yẹn nìkan ló ní ṣe pẹ̀lú kíyàn náà wá máa dé fìlà onírọ̀rọ̀ yá ń ṣòfú sí lórí funfun ní àfihàn pàtì nílò àsìkò tẹ̀gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí fífi làwọn ọdẹ ẹjọ́ ni wọ́n sọ fìlà kọ́ sọpàpọ̀ sẹ́yìn kẹ́yìn náà wá bẹ́ra púlù fàlásìkò yìí kó jẹ́ oní wáìtì àrẹ́ẹ̀dì náà rẹ́ẹ̀dì ọ̀pọ̀ jù wọn àti wáìtì jẹ́jẹ́ díẹ̀ gbà lọ́rùn káwọn ẹ̀mọ́ wá pè ọ ní bàbá kérésù bó kérésù ni mẹ́mà farajọ mọ́ gẹ́rẹ́ mi ọ̀gá kọ́sọ́jú wọn wá ọ̀ síbi àgbò òun ọ̀tá lọ chọ́ọ̀chì òun ọ̀tá ṣe gbá òun ọ̀tá sàwò mímá jọ wọn fífara jọ wọn fífara pẹ́ wọn níbi táàmà yí pé kí ní ọdún wọn ló ní ṣe pẹ̀lú ẹlẹ́ni ogun kálukú wa náà tàà ti mà ẹnu àwọn àfáẹ́sì kò wípé èèwọ̀ ni ìrìnpá àjọ mi yé àfáà wá jẹ́ ìlú wọ́n wá bá ààrẹ sí pọ́ìntì mẹ́fà tó ní ṣe pẹ̀lú kàtà sọ pọ́ìntì mẹ́fà pọ́ìntì kọ̀ọ̀kan evidence wípé àwọn àbáyẹ̀ ti sọ wípé èèwọ̀ ni wọ́n bá wa mú wa. tí kálukú kálí máa ń tá a ṣe káàdì lè mọ̀ wípé ohun tí ọba jẹ wá ń yàtọ̀ bá dọ̀ọ̀mù kátàyé ṣe kí o kátàyé ìgbé ẹ lọ. ìpìlẹ̀ tí nǹkan tá à ń sọ yìí jáde lórí òun náà ni àlùwàlá ń wàlùwà ẹ̀yà máa tẹ́ ìbẹ̀lẹ̀ yìí ẹ máa wà ọ̀yà máa bọ̀ báyìí máa bọ̀ báyìí wà tẹ́ntẹ́ ìjọ ń ṣe báyìí bọ̀. ẹ ìbẹ̀rẹ̀ pẹ̀lú àlùwákọ̀fàtú àlùbọ̀là fọ́ǹtì alákọ̀ọ́kọ́ ó ní nǹkan tí ń bẹ níbi tá a kọ sókè wípé tàhírímù tàhíní àti bí àyà ìdílé kò fárí bìrì ìlà jíjẹ́ ìwọ mímá kíyàn pẹ̀lú ọdún àwọn kìtìrí ẹ̀kọ́ ọdún ọ̀hún àbí ẹkú palẹ̀mọ́ ọdún o tàbí àfihìyà yá máa sọ bẹ́ẹ̀ fọ́kọ́ ọ̀nà mọ̀ ní tẹ́mtù compliment àyíbẹ́ tí máa sọ náà pẹ̀lú compliment oríṣiríṣi gbogbo àwọn àlìfáà àwọn gbólóhùn tí wọ́n bá máa lò tí wọ́n fi máa kíra wọ́n kú ọdún ìkẹ́nà àwọn àgbà àfáà nínú ẹ̀sìn Islam Ibn Qayyim Ibn Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala wọ́n ní tíra kan tí wọ́n pè ní ahkamu ahli zimma tíra tí wọ́n fi sọ àwọn àdájọ́ tó ní í ṣe pẹ̀lú àwọn tí kìí ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ ahli zimma tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n sì ń gbé láwùjọ tó jẹ́ kí àwùjọ ti mùsùlùmí nígbà tó mùsùlùmí lágbára kẹ́rin tí wọ́n sọ ẹjẹ́ nǹkan fún wa wọ́n ní wà á mà àtàní àtò bìṣà ààrẹ lófin àìlèmọ̀tọ́sọ́ bìhì wọ́n ní nípa mímọ̀ kí ni kú oríire kú òdùnnú àwọn nǹkan tó bá jẹ́ àmì àìnígbàgbọ́ náà lọ lápẹjù ọlọ́run bá sọ náà Al-Qur'an ó ní ànábì wa Isa alayhi salatu wassalam wa ma qatalu wa ma salabu walakin shubbiha lahu ọlọ́wọ́ bá ní kí Isa tí wọ́n sọ̀rọ̀ ń parẹ̀ yẹn o wọ́n à ń ṣe pa o wà máa sọ́làbò kọ́dà wọn ọ̀kan ṣe alórí wọn ọ̀kan níkan punishment pé ọmọ ajá ìyá rẹ̀ ọmọ ajá rẹ̀ fọ́gbọ́n fẹ́ lòmí àwọn ní pẹ́ká ní àmàgì wọn kàn máa jẹ̀lẹ̀ walakin shubbiha lahum ọlọ́run ní ṣùgbọ́n àdí ooru jù lójú wọn ṣẹ́ríkà lè bá àmọ́ pé tọ́lọ́wọ́ bá ń sọ yẹn òótọ́ ni lẹ́yìn tọ́lọ́wọ́ sọ fún gbé gòkè lọ́tán ayà níbi tọ́lọ́wọ́ sọ pé wa in min ahlil kitab illa la yu'minanna bihi qabla mawtihi ويوم القيامة يكون عليهم شهيدا ọlọ́run ní kò sí ń tọ̀ nínú ààrùn ìtàlù nínú àwọn tí wọ́n pẹ̀lú àwọn náà sọ̀rọ̀ láyé lọ́dí ọ̀rọ̀ àtàwọn tí wọ́n kílẹ̀ mọ́kọ́ àwọn pa nínú àwọn ìyàwó ní kò sí ń tọ̀ tí ó kù láyé nù wọn tó bá kú gẹ́ẹ́rẹ́ báyìí tẹ́mì rẹ̀ ọ̀bọ̀ yọ́ mọ̀ wípé àà ànábìrin sọ̀rọ̀ lóòótọ́ àlọ́bì ọlọ́run ṣùgbọ́n aṣọ ò ní bá mayẹ̀ mọ́ wọn lọ́wọ́ mọ́ ọlọ́run wa ni wọ̀ yẹ́wò mi ní ìyá ọmọ ti yàkó nù alẹ́ yìí musa yìí rà tọ́ba àtọ́jú àlùkì yá ọmọ yóò tún wá jẹ́ níta lọ. ọ̀kan nù tafsiru yẹn oníkẹ́ ilá ọ̀la yóò mìíràn nàbí yìí ọ̀bìlà àmọ́wò síwájú kí ẹ ní ọ̀pọ̀ àwọn tẹ́ ń pẹ̀lú àwọn lálùkì tàbí ìhun yóò padà ní pẹ̀lú ìgbàgbọ́ yẹn ọ̀kan ní ẹni tí ọlọ́wọ̀n bọ̀m̀bà tó láàrẹ́ ká wá ní wọn ọ̀pá tó ní wọn ọ̀kan ṣàgbélébù láwọn kan wá sọ àgbélébù di símbọ̀ ẹ̀sìn wọn símbọ̀ wípé okú fọmọ aráyé ó tẹ̀jẹ̀ ara rẹ̀ sílẹ̀ ó fi pẹ̀sẹ̀ òun okú fóun ó sì jọpọ̀ òun gbáyé má ló bá kú lọ́mọ eke ẹ̀dá lọ́wọ́ wálé ayé tí òkú kọ́ máa gbáyé lọ. ọ̀dà àwọn kan ń takọ lọ́hùn wípé ẹni ọlọ́run ni wọn kò wọ ọ̀kàn má gbélébù àwọn ya àwòrán rẹ̀ wọ́n ń gbá kọrùn wọ́n ní a ti pàṣẹ wọ́n wá ń sọdún àgbélébù yìí wọ́n ń sàgbélébù mọ́lé wọ́n ń gbé sínú mọ́tò mùsùlùmí náà wọ́n bá wọn kẹgbẹ́ mẹ́ ẹ dákun tá ní mùsùlùmí yẹn ń takò ẹ dáhùn ọlọ́run bá aláwò ní takò

ọmọ a ẹ̀ka wàyí na ha rèé ọmọ tó fún ọmọ tá ìjọ yọ̀kan lọ́lọ́ ń pè bọ́ọ̀lù ti wá di pẹ́sìn pé méjì ọ̀rọ̀ abo lọ́gbà pé méjì alábòsí mùsùlùmí mùsùlùmí méjì ń tán ẹ̀jẹ̀ tọ́ra àwọn agan ọ̀gbà pẹ́sìn mí ìbẹ̀lẹ̀ yẹn ti dàn ni wọ́n fi sọ fún ọ wípé ó lé níjọba ọ̀lọ́ ìjọba ọ̀run tó ọba ti nígbàjọ́ ọ̀nà Jésù kò sí gbàlà fún ọ àìbíkọ́ gba olùgbàlà náà gbọ́ kọ mọ́ bà rí ọ̀run àpáàdì àbíbà ń kọ́ ni bí a ti máa kéènù ọ̀run àpáàdì ọlọ́run bọ́ wọ́la ti bẹ̀ yóò lè mẹ́ àfihàn bẹ̀rẹ̀ ẹwà máa gbọ́n tí mọ̀ kọ́ yìí sọ ó ní wàhámà àtàhàníà mímọ̀ kíra ẹni kó oríire kó ọ̀dùnú bíṣà áìrè kófìrì pàwọ́ ohun àmì àwọn àmì bẹ́ẹ̀ pé nǹkan àyè nígbàgbọ́ ní ọlọ́run ọba òun làmí ẹ̀ bí àgbélébù bí bàbá kọ́yẹ́sù ní kankan alimọ̀kásọ̀nì tó ti ṣẹ̀ṣà tó ní ṣe pẹ̀lú àyè nígbàgbọ́ ní ọlọ́run ẹgbọ́n nǹkan tó sọ ẹ̀dá kòtòrí ọlọ́run ẹ̀jẹ̀ nǹkan jáde o ó ní fáṣà rọ́ọ́mọ́nì fáhàrọ́ mọ́n ṣẹ́ríká níbi ìlú dákẹ́ sí mi a bá sọ wípé opinion Ibn Qayyim ni ṣùgbọ́n kò dákẹ́ síbẹ̀ wọ́n ní fáhàrọ́ mún bèlè tìfà fáhàrọ́ mún bèlè tìfà èèwọ̀ ni pẹ̀lú ìfẹnukù àwọn àfà kìí ṣe wípé àfà àkànṣọ ti ẹ̀bá mi àfà àkànṣọ ti ẹ̀bá mi ẹnu àwọn onímọ̀ Islam kò lórí pé ìwọ̀ ni

èdè lárúbáwá nù sálàyé mìíké sọ bí kí ọmọ blessed one compliment jọ nù tàbí sáhẹ̀náhù fi hádà lẹ́yìn happy year nìyẹn ọdún yóò dùn fún ọ ọdún máa ya bó tó ya kọ kí ni ó ṣẹlẹ̀ wọ́n sàn yọ yàgò wọ́n ní fàhádà ìmá kí wọ́n kú ọdún báyìí ìsọ́lì máa kọ́ ìlòhùn mìíràn ìkòkòrò tí ẹni tí ń bá ń sọ bẹ́ẹ̀ tó bá là kúrò níbi kápẹ́ ń kẹfìrí tá a bá ní pé kò ya kẹfìrí fàhùwà mìíràn ìmọ̀hárọ̀mà ẹni náà sọ́ra wọ́n lè fẹ́rẹ́ sí tán ọlọ́jọ́ tí tó padà di kẹfìrí ọ̀nà

ẹ̀dá kùn tí wọ́n bá lọ ṣọ́ọ̀ṣì wọ́n forí balẹ̀ bá mi forí balẹ̀ wọ́n á forí balẹ̀ fún kúrọ́ọ̀sì àmì forí balẹ̀ fún wọ́n di ojúbọ lẹ̀ báyìí wọ́n làwọn gba àdúrà tí wọ́n bá ti dé kúrọ́ọ̀sì wọ́n tẹ̀rùn bá àwọn àyùn lọ́wọ́ àmà kíkú oríire ó dà gẹ́gẹ́ bí ìgbà tó orí nídìí àdélébùrà ní tó wá ń kíkú oríire pé kún iṣẹ́ fún òǹforí balẹ̀ bá gbélé mu ládélébù tọ́lọ̀ ní òsì táwọn ní bẹ táwọn níbẹ̀ ní akan yí sáwọn láti láwọn ọmọ àjọsùn wọ́n ní balizalika balizalika àbọ̀mú isman hindambo eléyìí tóbi ní ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bá pọ̀ wàhásàtù makọta mínàtà ní àti ìṣọ́rọ̀bẹ̀ ìfọ̀lọ̀ kódà ẹ̀ṣẹ̀ rẹ̀ àti bínú ọlọ́run tí ó ti bẹ̀ jáde ó tóbi ju kéèyàn rẹ̀ ti fi mú tí kọ́ àmà kíkọ́ rí rẹ̀ lọ ẹgbẹ́ni tí bá ń mutí kò sẹ́ni kan wà tí ó fi kú oríire kò sẹ́ni tí ó fi kú ṣe kò sẹ́ni tí ó happy drinking kéèyàn wá sọ happy drinking fún ọ̀mùtí ó sàn ju kéèyàn sọ wípé ẹ kú ọdún fún kẹfẹ́ yìí lọ kò sí eléyìí tó dánú ní ìrọ̀pá agbọ́mìyé wàkọ́tì náà kọ́dà kéèyàn kéèyàn tó fi kú bó ti ẹ̀gbẹ́ ẹ̀ṣẹ̀ ló náà ẹ̀ṣẹ̀ rẹ̀ tó fúyẹ́ sí kíyàn máa kíyàn kó orí eré ọdún kẹfìrí ọmọ ọdún ìbínú ọlọ́run wọ̀rùnìkáàlù fáwọ̀dì ṣàrọ̀ kẹ́nìkan lè ṣìdá kẹ́yà kí kó orí eré pọ́tún ṣe ṣìná ẹ̀ṣẹ̀ lóhun náà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ rẹ̀ ò tó ẹni tí ń kíyàn fún ọdún ẹ̀bọ̀ ọdún kéré sùn kọ́lọ́mọdé àti orí sùn ah, Ibn Qayyim ìmọ̀ ìdájọ́ tó fi gbẹ̀yìn ẹ̀ ó ní wàá kẹsí irun mímà láà kọ́dẹ̀rọ̀ ìdí ní ìdààmú yàkọ̀ ọ̀fìdà ẹ̀já jọ yóò wàá kẹsí irun ọ̀pọ̀lọpọ̀ mímà láà kọ́dẹ̀rọ̀ ìdí ní ìdààmú ẹni tí ẹ̀sìn ọ̀ pàtàkì lọ́dọ̀ ẹ̀ kò ẹ̀sìn ò jẹ́ ìtẹ̀kẹ̀lẹ́gbẹ̀ yorùbá lọ́nu láàkọ́dọ̀rọ̀ ìdí ní ìdààmú ìtumọ̀ rẹ̀ ní pé ẹ̀sìn ò nípò kankan lọ́dọ̀ ẹ̀sìn ò nítumọ̀ ẹ̀sìn yàtọ̀ àti ìdáàlì irú wọn ní máa ń kó sínú ọdún tàǹsọ̀ tó túnmọ̀ sí pé tí wọn náà bá ń ṣe pé ajẹ́ pé ẹ̀sìn ọ̀jámọ̀ kankan ló kúrẹ̀ ẹ̀sìn Islam ní òfin tiẹ̀ ó sì ní ìlànà àwọn tí máa kó sínú irú nǹkan báyìí làwọn tẹ́lẹ̀ pé ẹ̀sìn lọ́dọ̀ wọn awẹ́wà ni ẹ̀sìn ọ̀ pàtàkì lọ́dọ̀ wàlá yẹ́ndìrí ó bàá máa báyà láà bẹ́ẹ̀ ni pé àwọn tí wọ́n mọ bí aburú táwọn ṣe ń ṣe tó àwọn ni a máa ń kọ́ sínú rẹ̀ wọ́n ní famin hona famin hanna a abidan bí màá sí yàtì ẹni bá ń kí ẹrú sin ọlọ́run ọba kan tí ń gorí rẹ̀ ló sì ẹ̀kọ́ ṣẹ̀ ló dá awóbídà àti tàbọ́dá dáadáalẹ̀ ó ń ṣe mòlúdì àbí sáwọn àdáadáalẹ̀ mi ó tó wá ń kíkọ́ rí rẹ̀ awókùnrin tàbí ẹ ń sọ ń ṣe nǹkan tó jẹ́ wípé àìgbàgbọ́ ni bí àwọn tí wọ́n ń sọ ní àìgbàgbọ́ téèyàn wá ń kí wọn kú oríire téèyàn ń kí wọn kú ọdún pàkọ́dé sàárò ọ̀dọ̀ ìmọ̀kọ́dé láàrin wọ̀tọ̀ èyí ń tọ̀ wọ́n ti sọ wípé ìbínú ọlọ́run máa bọ̀ lórí òwò òun fẹ́ jẹ́rí gbà èyí ń tọ̀ wọ́n ó ti ìbínú ọlọ́run lórí ara rẹ̀ ọlọ́run ní gbẹ́ni sẹ́mi àbínú ọ̀kan náà àwọn àjàfà wà dáadáa aláàláwọ̀ tó Muhammad bin Salih alẹ́wọ̀sẹ̀mí rahimahullahu ta'ala nínú mẹ́jọ́ ọ̀pá wa wọn. wọ́n ní sàní àtòlùkù fáàlì bèèrè di kírísímẹ́sì bó ṣe wà ń bẹ̀rù bèèrè di kírísímẹ́sì mẹ́mà kí àwa kìfì kìfì rí wọ́n kìfì pẹ̀lú ọdún kírísímẹ́sì bó ṣe wà ń bẹ̀rù àwọn tó bá ní tíra yìí lọ́wọ́ bá ní òye lọ́wọ́ bí ìdí Christmas pẹ̀lú ọdún Christmas táwọn tó ní lọ́wọ́ sẹ́ rí bẹ́ abẹ́ẹ̀rí falasílá yín òkè bí ìdí Christmas àwògọ́ ìrìn ní tàbẹ́rẹ̀ ìlọ́yàtọ̀ sí nígbà yá àdíhìn mú kí ìlìjà nínú àwọn ọdún ọmọdún wọn bí ń fi èsì haramu bèlè tìfà haramu bèlè tìfà láti wọn táwọn náà sọ èèwọ̀ ní pẹ̀lú ìpanupọ̀ àwọn àfà consensus consensus àwọn àfà kama nakola dalika ibn al-qayyim gẹ́gẹ́ ibn al-qayyim mo sì gbélé ìwà látọ̀dọ̀ àwọn àfà wọ́n ní wà ìnàmà kí á nà تهنئة الكفار بأعيادهم الدينية حراما لأن فيها إضرارا لما هم عليه من شعائر الكفر من ní tó fà á tó fi jẹ́ ọjọ́ wípé kíkí wọn kú ọdún èèwọ̀ ni mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ máa ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ọjọ́ àárọ̀ mọ̀ ni ó ní wípé mímọ̀ kí wọn kú ọdún yẹn èèyàn náà ń sọ wípé tí wọ́n ń ṣe tí wọ́n pè lámì ẹ̀sìn tọ́lọ́wọ́n bá pè nírọ̀ èèyàn ń sọ́pọ́ọ̀tì wọn èké sọ̀rọ̀ èèyàn sọ pé tí wọ́n ń ṣe ń tọ́lù bí ẹ̀ bá ti sọ pé tí wọ́n ń ṣe ń tọ́ èèyàn fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ èèyàn pọ̀ lọ́wọ́n ló kúrọ̀ bù tani wá parọ́ náà méjèèjì wàrí bí bẹ́ẹ̀ náà ni inú ti pé tí wọ́n ń ṣe ọjà wàyínkẹ́ kó o wò yín pé ah èmi ò lè bá wọn ṣe irúgbó kó báyìí lé lọ́jọ́ ti tẹ̀ èmi ti jọjú bá ṣùgbọ́n kí èyí ti ń ṣe kú oríire nítorí àlẹ́ náà ni pé ti ń ṣe ọ̀dà fóun bá nǹkan mọ̀ ṣe bẹ́ẹ̀ láàkìn yáṣẹ́rù máa lẹ́yìn ní àyàrùdọ̀ bí ṣàá ìrìn kúfùrì àwọn nǹkan àmì àyè nígbàgbọ́ ní ọlọ́run èèwọ̀ ní kí nínú mùsùlùmí máa dùn sí i àwọn yùhánì àríhà rọ́yọ̀ tàbí kí mùsùlùmí kọ́ máa kí ẹni tó yàtọ̀ sí kí wò dùnú ọdún àìnígbàgbọ́ náà lọ lẹ́nà ala ala láyẹ̀rù lọ́ọ̀rì dáadìjà torí pé lè yọ sí ọlọ́wọ̀n jọ

kò sí fẹ́ ká máa ṣe àìnígbàgbọ́ bàbá wa dáadáa àwọn náà ti wà lọ́dọ̀ ọlọ́ọ̀bá àtàforíjì fún wọn aláàmàtò Hamud àtúwẹ́ìdì rahimahullahu ta'ala nínú tíra àwọn jẹ́ pẹ̀lú sọ́fọ́tì ìwọ́n bí lẹ́yìn táwọn náà kó jọ̀rọ̀ ìmú kọ́yìn ta kalẹ̀ wọ́n ní pàrọ̀ إلى حكايته الانتفاق على تحريم تهنئة أعداء الله تعالى بأعيادهم الباطلة وانا وبوش مو اتفاق على ضدها فا kí ṣe pé bóyá ọ̀rọ̀ ẹnìkan yàtọ̀ sẹ́nìkan lórí wípé ọdún táwọn ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ni wọ́n bá ń ṣe ìṣúnmí èkì wọn fún ọdún rẹ̀ kì í kí wọn kú oríire rẹ̀ lórí pé àwọn ọdún bàjẹ́ kì í ṣe ọdún dáadáa. وانظر إلى ما وقع فيه كثير من المسلمين في زماننا wòye tí ẹ̀kọ́ wá wòye tí ó ní mùsùlùmí ayé òdí òní tí a ra aṣọ tí a ra jẹ a ti ra jẹ ní wọ́n pàlọ́lá láà ojú ò lè rí bẹ́ẹ̀ jẹ́ra yìí tẹ́wà jẹ́ra yìí dára lìdá àrífà ọ̀gbọ́rọ̀ bàtà àjí ìyẹn ó di ọmọ gbẹ́sìn Islam ti dàgbèjì kan àwọn èèyàn ti jìnà sí wọ́lọ́rọ̀ ìmọ̀sá ẹjá bọ́ sí ní second point òun ni dídé ìwọ̀ àwọn onímọ̀ ẹnu wọn kò àlejò ẹnu àwọn àfẹ́ẹ̀sìn kò على تحريم إهانة ومساعدة الكفار بأي شيء من مصلحة أعيادهم الدينية iyo gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ lọ́nà kankan pẹ̀lú ń tọ́ bá mà wípé ara mọ́ṣíláhà ẹ̀sìn wọn ni ìtumọ̀ rẹ̀ ní kí ara tí ó mọ̀ bẹ́nẹ́fìtì fún wọn wá ara bí wọ́n ti jẹ̀ráyè bẹ́nẹ́fìtì lásìkò ọdún wọn ni mùsùlùmí lè kún wọn lọ́wọ́ lórí ẹ̀ ẹ̀rọ jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ẹjẹ́ máa kà lọ nínú ahkamu ahli dhimma Ibn Qayyim bákan náà rahimahullahu ta'ala wọ́n ni wa kama annahum la yajuzu lahum izhar gẹ́gẹ́ bó ti jẹ́ pé tí wọ́n ṣe àfihàn rẹ̀ fala yajuzu lil muslimina mumala'atuhum alayhi wala musa'adatuhum fún mùsùlùmí kọ́ máa fún wa lórí ọdún kọjá yìí kí àwọn kẹ̀kẹ́ ń bẹ tó jẹ́ bísínẹ́ẹ̀sì ọdún yẹn tó jẹ́ yìí kí ara nǹkan èlò wọn lọ́dún kí wọ́n náà wá tágẹ̀tì ẹ̀kẹ́ bísínẹ́ẹ̀sì tó kù tó ṣe lásìkò wọn kódà bó ní nǹkan mí tó ń ta ọ ẹlẹ́lẹ́yìn ò ní jáwó lásìkò ń bí ìdíyàn mo rò bá a jọ mi yé mo ti sọ fún anjo ni ẹni tó ní pọ́tìrì ti ń da tiẹ̀ ti ń jẹyìn bọ́ bá dásìkò ọdún wọn tí wọ́n láwọn fẹ́ ra díẹ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́ta díẹ̀ fún kọ́ta ẹ̀yìn fún ẹ̀ sí wàhálà ṣùgbọ́n à àti wà lọ́kùnbà àti wà sẹ́pẹ̀mbà báyìí on the twenty five adìẹ ó ti máa ta èyí ti di ẹtẹ́lẹ̀ lọ́wọ́ àtòrí ẹ̀ lọ gba adìẹ adìẹ kí lọ fẹ́ on the twenty five ẹlẹ́yìn ọba ṣàwù ọ̀fẹ́ máa máa ràn wọ́n lọ́wọ́ nù èyí ti dírẹ́fà èyí wa mọ́tò èyí wa kúrú ṣùgbọ́n ń gbọ̀ wá di ọdí ọ̀nà 25 àwọn jagunlajú ọ̀lọ́ jọ́ọ̀jì jẹ́ ń bọ́ ta kí máa rù wọ́n lọ kí n tún lọ fáàtì jẹ́nu ọ̀nà jọ́ọ̀jì kí n tún máa rù wọ́n padà wáyé ẹlẹ́yìn ọba ìsìlámù mọ́ tọ́ba ẹbí kúrúpé lọ́ọ́ máa wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o sì gbé kúrúpé rẹ bọ́ ta ṣùgbọ́n kọ́ jẹ́ pé ọdún wọn gángan ló jẹ́ ní ọfẹ́ ràn wọ́n lọ́wọ́ lórí ọdún ọlọ́run ti ní wà láta àwọn alàlẹ́ ní wáyé òde wá ẹ gbọ́dọ̀ fúnra yín lọ́wọ́ lórí ibò lẹ́sìn máa ṣe lọ àti lórí bẹ́ẹ̀ máa dọ́ta lọ mùrùkọ àgbọ́mi ni al-hudur ma'ahu wala al-hudur máa bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ìbá wọn lọ jọ́ọ̀jì má sì lọ bá wọn kọ́wọ́ ọ̀dùn ní nínú ilé wọn nígbà tí wọ́n bá darí jọ́ọ̀jì tí wọ́n wá tó dépò kalẹ̀ tí wọ́n wá lùlù tí wọ́n wá ń jó má lọ ẹ gbọ́n gàdá mi sílẹ̀ bí ti fáájú ahli ilmi alladhina hum ahli bí ti fáájú ahli ilmi eléyìí àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ní ẹ̀sìn tó jẹ́ pé àwọn gangan lónímọ̀ òtítọ́ o ẹnu wa pọ̀ lórí ẹ̀ kí n sẹ́ni tí ó fẹnu yàgbẹ́ lásìkò wa tá a wáyé tó ní dìde nílẹ̀ lómi o tá sọ fún kí nǹkan bá ilé sùn tó bá ní ẹnìkan ó ti sọ̀rọ̀ ẹ àwọn òfin ta ló sọ̀rọ̀ yóò wá jẹun súnfì kàtí wọn tí ó jẹ lẹ́kọ̀ọ́ àwọn ilé wa bá sọ pé àfa kí n sẹ́ àwọn tá a gbà lẹ́gbẹ̀ẹ́ láàfa nù o ìrùkọ́ àgbọ̀ mi tí wọ́n bá ti sọ lóhun tí wọ́n ń sọ ìtumọ̀ rẹ̀ ní kí mọ́sẹ̀ àbí mẹ́rẹ̀ẹ̀rin tá a ní àwọn àáfàá tí wọ́n wà nínú ẹ̀ the same stand ni wọ́n ṣe ẹjọ́ mi tẹ́jú ò lè lọ ní tíra àwọn kó lọ kà ń bẹ̀ kí é ṣe pé kó ní àbá kan lẹ́kùn wọ́n dẹ̀ ní kíní àbá kan lẹ́kùn lọ́tọ̀ táàlà àfáà yìí ìfẹ́ máa dá akọ nítorí ayé ti gbẹgẹ́ mi tẹ́jú òjò wá wé láwà ní mọ́rí ó ti lọ́dà fún àbó ti ti lọ́dà fún àbí torí kí wọ́n ti ń kọrin ikú wọ́n ti lọ́dà àfà wọ́n náà ọ̀gbọ́n ti ń pè orí kéwú ti ń pè tó ọ̀gbọ́n kéwú ẹtí ọmọ kàkéwú tẹ́ẹ̀kẹ́ ti lárú abájú ń bẹ̀ kò lè mọ̀ kí kéwú ní ń kà yóò pé fèdè lúgbò mí òtórí pé kò ní bọ́jú ebi mo ti sọ̀rọ̀ ẹnìkan fún yín bì àfọ àwọn lọ sọ fún àgbà tá à ń bẹ̀ nìkè hajj ló ti ṣẹlẹ̀ ìkànnà àwọn ìdánwà òpin à àwọn lárúbá ẹ̀sìn rí mi fún èmi lọ bá ríwà inú wa bí oní ṣàláṣù mi àti mi ṣìlúka ìyá àdìmọ́nà ní fìbè ṣàláṣù mi àti mi ṣìlúka ìyá àdìmọ́nà ní fìbè lábá òjò ẹ̀fọ̀ kì í sọ̀rọ̀ ó kàn yí àbú ẹ lọ ní kàn yí àbú ẹ lọ kí ló ń ṣe yé kíní tí ó jẹ́ bá bá kọ́ rí ọdún tọ́kọ́ igbó tún fún bàbá fa bí ọkà jò kàn yí mọ̀ pé mò ń sọ̀rọ̀ eléyìí dúdú kiri dùn ọ̀bọ̀ àbíkọ́ rọ̀ pé

tọ́jọ́ ìbí ń rí ẹjẹ́ ń fún alápẹ̀jú rẹ̀ níbi ọdún bíbí lọ́kàn sẹ́yìn táwọn àbádùn 99 àwọn aláàbá mọ́ wá jẹ́ mọ́ wá síbí wọ́n mọ́ wá kí wọ́n jẹ́ ti Haramain àmì mọ́ wá sí máàdìlá àrọ́bí bàbá wa ní Ìbàdàn ọlọ́mọ akẹ́wọ̀n kọ́ bá ṣàforíjì fún wọn tó ní a bá wá bẹ̀ àwọn alòbì kan ń pè ní premier hotel níbàdàn wọ́n máa ń lò bẹ̀ ìtẹ́nú àwọn bàbá wa tí wọ́n jà fún àgbà ńlẹ̀ Yorùbá wọ́n lọ́dún kan àwọn lárúbáwá bá wá bẹ̀ mí ọ̀wọ́ witness ní ẹ̀bọ̀ mọ́jọ́ ajọ́lẹ́nu ọ̀ ẹni gbà àwọn lárúbáwá bí wọ́n lo premier hotel ọba dà sí kó mọ́gíríbì gbàtọ́dà sí kó mọ́gíríbì àwọn tí wọ́n jà fún àgbà àgbà ńláńlá lẹ̀ Yorùbá àwọn náà wà nígbà òfin ká fún àwọn bàbá lé àwọn bàbá nìkan sáájú kírun lójú àwọn tí wọ́n já àfà tí wọ́n kẹ́kọ̀ọ́ ńlẹ̀ lárúbáwá tí wọ́n jọ̀dọ̀ wọ́n nígbà àwọn bàbá jí mẹ́bẹ̀ àwọn tí wọ́n jẹ́ ìmáàmù ìlú àwọn máàmù lálá bàbá ni wọ́n kírun àwọn wá sábọ̀ wájú wọ́n sá kí rákà mẹ́ta wọ́n sá sálámù gbọ̀dẹ́ wá sálámù ní àwọn lárúbáwá ń bà wọ́n lé rè sí sáà ti kírun tán ẹ̀rọ ilé bẹ́ẹ̀ ni a ti kírun tán ìmọ̀mù yẹn ọ̀ka fàájíà ní wọ́n àjọ́kọ́ wọ́n àjọ́ kẹ̀kẹ́ ìjẹ́ tó pé táà bá jẹ ẹ̀gbọ́n kẹ̀kẹ́ nù tí ó sàjẹ́ á mọ́ wọ́n láàrín lárúbá ń gbé àti kí nùtán tó rán sáàjọ́ sáà máa nípa àwọn ìjẹ́ alámọ̀ àti kí tán wọn ọ̀ká bá jẹ́ àdá wọn yọ ya àbájá àlùbáríkà àbájá pàtì èwo ni ọ̀la àlùbáríkà nígbà wọn bá fẹ́ dẹ̀sẹ̀ rú lò nígbà wọn bá fẹ́ dùgbẹ́ ẹ̀sẹ̀ rú àdáhùn ti bá a ní ẹ o lórí tá a bá ń sọ̀rọ̀ sí àwọn àbá àfẹnukò ó wà ní rárá o wọ́n láwọn àbá àfẹnukò sí pé méjì tàbí ààyè tó tá a bá ń sọ̀rọ̀ fáwọn àfẹ́ ìṣe fẹnukò ìfẹnukò tó lè bá nù tí a ní o kéde fẹnukò kéde lè tó rí kẹláfẹ̀ lórí Facebook mọ̀ ń sọ o ìfẹ́dùkù tó lè bá nínú àbá àtọ́rọ̀ rẹ̀ lè wọnú tíà ní mọ̀ ńlá ń sọ ohun kéèkì àbá àti yóò kó náà fẹ́ kọ̀ nǹkan ilẹ̀ tó lè kọ̀ntọ́ bá wù àbá àtọ́tọ́ àbá torí àwùjọ wa ti jàrú lójú èèyàn ló lè máa sọ̀rọ̀ nígbà tó yẹ káwọn èèyàn gba láìsẹ̀ǹsì kó tó lè máa sọ̀rọ̀ kó tó lè dáṣẹ́sùn bá sọ káwọn èèyàn ti sọ̀rọ̀ dáná tí wọ́n ti lo ẹ̀wọ̀n ni wọn ní dásọ́rọ̀ ma ọ ẹ pọ̀lọpọ̀ ní ẹni dásọ́rọ̀ ẹ̀sìn láwùjọ wáyé kọyẹ wọn ó sì ń gbòòrò láti dé amánu túbú máa jẹ̀yà gbá tẹ́lẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ èdè ṣe tí àti wọn yanu òsì torí ń torí ká ó rí pé taari kọ́dà àwọn ní pé ìdùn mọ̀lúdì àwọn fẹ́ ṣe wọ́n ti ṣe mọ̀lúdì nàbí náà wọ́n ti ń ṣe láìlátò ẹ̀kọ́ tí wọ́n ṣe ń ṣe láìlátò arafa ọdún mẹ́wàá sí ìsìn kíláàrù fún òtù máa ṣe bí ó ti pọ̀tọ̀ abẹ́ ẹ̀ mọ́lẹ́bù ṣe ń ti gbé mọ̀lúdù sí ni ìṣọwọ́ sí mọ̀lúdù sí ti kọjá abẹ́ o ẹ̀sìn pẹ̀lú ìjọkùn Saudi láti rí rajẹ̀ Saudi láti rí rajẹ̀ ní ojú kan rajẹ̀ báyìí láti pẹ̀lú ah, mo fẹ́ wá rí nǹkan kan ìbéèrè bẹ́ẹ̀ lónìí bá tó rí bá kò ní tó bá lọ pàdé wọn ní mọ́sájúwe egbò ẹ̀tọ́ lọ mú ọwá náà nù ìgbà tó adé bẹ̀rẹ̀ à mọ̀ ń bọ̀ láti mọ̀ olódì yìí ìmáàmù olódì mọ̀kọ yìí sí ń bí ah, ó ti dá àwọn èèyàn láńlá ní ohun tí wọ́n sí èèyàn kékeré ìṣọwọ́ tí a ń gbé wọn lórí lọ wọ́n ti fẹ́ máa ṣe kọjá ọdún iléyà ìyẹn mélòó ló torí ọdún iléyà dá rẹ̀ kálukú ń jẹun lílé rẹ̀ à ń pẹ́ náà lè wà ní owó tí ẹlòmí rí bí mòlúdì owó táwọn ẹlòmí ná tí a fi ṣe mòlúdì rí olé náà ń bi ilé aláìláì kéde ẹ̀rọ aṣọ fẹ́ pẹ́ náà àwọn èèyàn ńlá millions lórí mòlúdì millions of them ẹjá sọ́ra ẹjá sẹ̀sìn bó ti sọ àti bòtí ọlọ́run ní gbẹ̀ngà àti ní ọ̀sọ́rọ̀ ló fi àsìkò ń ẹ̀rọ ẹ̀rọ wọ́n ní wà náà kọ́lá ìfàkíhù ibùn hajj al-Maliki tẹ́rí gbọ́bà tó jẹ́ ọmọ mazhabi imamu maliki an al-imam ibùn Qasim ẹmà jọ tẹ́rí ibùn Qasim yìí dàyẹ̀rẹ́ ẹjọ makéwì imam maliki tálàyé nìyí lóbi lọ́kí an al-imam ibùn rẹ̀ yóò rahimahuma Allahu ta'ala tó lọ́bìnrin pé ń dá ń sọ̀rọ̀ ń pa ẹ̀ sẹ́mọ̀ ọ̀rẹ́ eléyìí ọmọ akéwì Imam Maliki dàílẹ́tì tó àmọ́ sọ̀rọ̀ tó àfáà kan sọ lẹ́kọ̀ọ́ láyé òde òní ìmọ̀rọ̀pá agbọ́nkà tí mo ń sọ yìí lórí jíjá jí ń dá nǹkan rúmọ́ alójúmọ́ sọ́lẹ́lùmí ní ìmọ̀rọ̀pá yìí àwọn makí o máa mú máàlìkì ní à ń sọ̀rọ̀ ti kọ̀ lẹ́tọ̀ fáwọn mùsùlùmí à ń yẹ̀bí ẹwọlé náà sọ́rọ̀ ṣẹ́yí à ń mí màsùláhà dì ẹ̀yìn wọn àtọ́dọ̀ táwọjà kankan fáwọn kiri yóò níbi tó bá jẹ́ kí n fi sọdún wọn má lọ máa ná sọ pupa má jẹ́ kí wọ́n bá wọn rán aṣọ ẹlẹ́yìn tí ẹ̀gbọ́n kan láàláhmán ẹran tó bá jẹ́ pé ẹran ọdún ni mọ́tí ẹran ọdún fún wa mọ́tàdì ọdún fún wa àbí tọ́wọ́ bá ń ta jẹ ẹ̀sì ẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ta kan nígbà ọdún àbí àti èsè gbọ́dún àbí tọ́wọ́ bá jálá pàtà tẹ́lẹ̀ tí ó yẹ kí wọ́n ṣe pa pàtà àti ẹ̀ lójoojúmọ́ nù mọ̀rọ̀fà tọ́mi ṣùgbọ́n kí fẹ́ràn kírísímásì

wọ́lá yóò àlónà aláṣẹ ìní mìíndì àgbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ lórí ìkẹta tó jẹ́ ẹ̀sìn wọn tí èyí bá ṣẹ̀sìn kò sí láìpẹ́ wọ́n bá ṣe kó wọn lè fún wa lóúnjẹ o tí wọ́n bá ṣe ìyàwó wọn lè fún wa lóúnjẹ sáwọn tẹ̀lé wọn lọ nínú gbígbé tóbi lọ́wà wà áwọn níhi màálà kòkòrò nínú ríran wọn lọ́wọ́ lórí kófùrù wọn lọ́wà wọ́yá ń bá gẹ̀ẹ́lì sàlàfíìn àyẹ́nà àwọn mùsùlùmí náà ń sáré kódà wọn tí wọ́n bá jó lórí ìlú wọ́n gbọ́dọ̀ kọ̀ fáwọn mùsùlùmí láti participate lọ́dún ṣe àwọn akẹ́lẹ́ ń ọlọ́run ṣàánú wa o ẹ máa lọ nǹkan wà húwà kọ́wọ́lù máàlìkì ń tà sọ yìí sáàndì mọ́ máàlìkì wà húwà kọ́wọ́lù máàlìkì wà họ́ ìlú àtàwọn míì tó yàtọ̀ sí mọ́mù máàlìkì nù àwọn àfà of his caliber nínú àwọn àfà of his caliber ké ooo gbọ́dọ̀ fẹ́ màdí tí mo fi ń tẹnu mọ́dún àwọn kan yẹn nínú àwọn àfà of his caliber irú àfa àbí irú ti bá máàlìkì bẹ́ẹ̀ ni ìrùgbà ẹ̀gbọ́n mi yí kéèjé irú àwọn àfa àjẹwà tí wọ́n jẹ o kẹwàá torí kí wọ́n ti ní mọ́tò dẹ̀dẹ̀ wọ́n ra mọ́tò fún yàn wọ́n ra yàn wọ́n yàn gbé mọ́tò fún wọn lọ rẹ́ di mọ́tò tí wọ́n akẹ́kọ̀ọ́ tó sọ wọ́n dà fáà lówó kìí sì mà wọ́n àti lówó táwọn pásítọ̀ ẹ̀lọ́wọ́n ni wọ́n ní wàlàmù àlàm ẹni tí ń sọ̀rọ̀ yìí ó ní wàlám alam ahadan ní ìmọ̀ ẹnìkan tí wọ́n báyìí ẹ̀sítàlá fàfi ìdáàlìkà tó ní dá ìfàtẹ́ntì opinion tó yàtọ̀ sí lọ fẹ́ẹ́ pé opinion tiẹ̀ ó yàtọ̀ sí nǹkan jùlọ sọ látọ̀dọ̀ máìlì kí àfún apá mi dá sọ́ra dáadáa ọlọ́run ní gbẹ́mí àtúnyọ sọ́nà tẹ́rí afátọkọ̀ kiri ó ní yáà rìn èèyàn mẹ́rin kẹ́kẹ́ tó yapa tí wọ́n ń sọ yẹn mínà lẹ́ọ́lá nínú àwọn àfáà ni ó àwọn tó rí wọ́n ti dàrú ọ̀yà pàdú èyí sáfà o ọ̀rẹ́ yàn lọ́jà ò tọ́ yàpá orí ìbàdàn orí lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àwọn áfíríkà àti wọ́n yàpá lọ rẹ̀rẹ̀ àwọn àyàn lẹ́yìn fìlẹ̀ yìí wà láàfin nàbí àìlè máa sọ̀rọ̀ ẹ̀sìn ká máa gbé lọ lọ́dọ̀ ìrùpá kìí ṣe ọ̀rọ̀ gbogbo ọ̀nà jẹ̀nà jẹ̀nà táwọn èèyàn ń ṣe bóyá èèyàn jẹ́ máàmù mọ́ṣáláṣí ibì kan kẹ̀kẹ́ ìmáàmù Málíkì tá a sọ kí nítorí pọ́jẹ́ máàmù bí kan lábẹ́ pé máàmù Málíkì o ìmá rẹ̀ lọ́sọ̀ máàmù kọjẹ́ máàmù mọ́ṣáláṣí ìmà lọ́sọ̀ máàmù Abu Hanifa ìmà lọ́sọ̀ di máàmù ìmáàmù Ahmad ìmà lọ́sọ̀ di máàmù ìmáàmù Shafi ìmáàmù tá à ń pè wọ́n ìmáàmù ìmà ni kìí ṣe máàmù mọ́ṣáláṣí kìí ṣe máàmù orí ah, ẹ máa àwọn àfìmọ́mù wà ẹ yọ àwọn mọ́mù ọ̀nà ìjọba abọ́ ọdún sẹ́yìn rẹ̀ kó kaba jà kò ní mọ̀ kó kaba jà àbí ẹ̀bẹ́ ni yóò báyìí nígbà tó àti sọ́ba kí ó láwọn ẹni rẹ̀ yẹn sábà kaba jà àtọ́jú ẹ̀bá mọ́ tí ó kì mọ́ wọ́n sì mọ́ káwọn túbà wà láì kẹ́yà jẹ́ màá mú kọ́mọ kí ó nù fáwọn yẹn lẹ́yìn fájà kọ́mọ mọ̀ nǹkan tí ó ẹmọ̀jọ́ aláwọ̀n gẹ̀rẹ̀ aláwọ̀n aláwọ̀n aláwọ̀n aláwọ̀n yọ́wà ti rùkú aláwọ̀n yẹ́ sí kírùn lọ lẹ́yìn ẹ̀bẹ́ wọ́n má tí ó kè máa kò sí kí ó kẹ̀kẹ́ lẹ̀ ń jẹ́lẹ̀ mọ́mú bẹ́ẹ̀ náà láwọn àwùjọ wáyé àdánwò ńlá ṣùgbọ́n gbogbo aláwáyé alábòsí tó bá jẹ́ nǹkan tó ní í ṣe pẹ̀lú ayé kò jẹ́ nǹkan tó dáa fún tí ó gbéra ìlọ́bẹ́ nǹkan tí lójú wa la mọ̀ ibi ya yẹ ká tọ́jú ara wa àmì ibi tó wa tó bá ti fi tẹ̀sìn ẹni tí ó kó bá wa ẹni tí ó lọ́lọ́ bá ọlọ́run sàánù wa ọ̀rọ̀ yìí tẹ̀míyà nínú tíra irú tẹ̀mí yàtọ̀ àwọn ọlọ́wọ́ tààlà tó ń pè ní tìlọ́wọ́ sirati mustaqim lè mọ̀ khalafati ashabil jahim àwọn ará náà wà àkọ́rọ̀ ọ̀hún ìtumọ̀ àlàyé òun náà sọ pé ìtumọ̀ wà àwọn apá ni ẹjá jọ ń bímọ tẹ̀mí àná sọ̀kẹ́ ìsáré ká lórí kọjọ́ ti lọ máa lọ́wọ́ pẹ̀lú bọ́lọ́ kò ذكر أنه قد أجمع على كراهة المبايعة والدعوة جايبوا تسولين وترى عليه ونفاسي طبعا والمرفق wípé wọ́n panu pọ̀ lórí kíkọ́ yìra ní máa bá wọn sọ̀rọ̀ papọ̀ wọ́n mú ha jáàdì kájọjọ máa fúnra wa ní nǹkan látara eh, àǹfìkan tọrọ fúnra ẹni tí a máa fún wa ní hàdíyà máa yẹ̀sẹ̀ ìrìnà nàbí ní ala àyàdì gbogbo tó bá ti jẹ́ wípé wọ́n á fi ṣẹ̀kún lọ́wọ́ fúnra wọn lórí ọdún wọn tó torí bọ́lá wọn bá sọ wípé wà láta àwọn ọ̀nà alẹ́ ní wáyé ẹ̀wọ̀dẹ̀ wa إن الله شديد العقاب فحرم سبحانه وتعالى أي شيء يعين على ما فيه ọlọ́run bá kọ̀ fún wa láti ràn àyàn lọ́wọ́ lórí dáàmà pé ẹ̀ṣẹ̀ ní ó ti máa ti bẹ̀dá yóò máa ti bẹ̀ṣẹ́ lọ́ọ̀ni tàbí yóò máa ti kọjá lọ́ọ̀lọ́ọ̀ni bó wá ní yóò ràn àyàn lọ́wọ́ lórí dáàmà pé ṣe kú fún mi kọ́lọ̀ kọ́mọ́jẹ́mi àti ọmọ ṣe kú fún mi kọ́mọ́ ṣe kú wá ní òkèèrè àwọn ọ̀rọ̀ yẹn tẹ̀síwájú ó ṣe kú bí pọ́ìntì mẹ́rin àátàrí sọ yòó tọ́ba di tuesday sáà làwọn tààlà ẹnu ọ̀tá aṣọ ọlọ́jọ́ sáfà ẹ̀tọ́ bá níbẹ̀ ẹni ẹ̀jì ẹ̀ta ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà ẹ̀fà gẹ́gẹ́ ilé ìrọ̀gílẹ̀ ilé ìfẹ́ bèèrè ọya ara yàn ẹmà jọ tí wọ́n bá dé nǹkan fún tí irú ní bá dé nǹkan yàn

tó fi ẹ̀ẹ́dẹ̀ pé èèyàn ta nǹkan lọ́wọ́ wọn yóò máa wá lò lé lè ara wọ́n ta nǹkan ọdún wọn ni má bàa ọdún hmm. lọ́wọ́ ayé tó kọ̀ọ̀dún ni ẹ mo ti sọ nínú ọ̀rọ̀ olè ìdìbò yẹn bẹ́ẹ̀ náà ẹni kẹta náà ẹyọ̀kan ní ìdáhùn ẹmẹ́yọ̀kan tó ìbọ̀tá jù sí ìlú ọ̀dà ọ̀yá ọ̀yá náà Thank you. Ah. ẹjẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹni tó bá ń ṣiṣẹ́ níbì kan tó ẹ pé normal salary ẹ̀ ló ń gbà ọ wá dàsìkò kan wá ti kún tẹ́ ń pé kò bẹ́ẹ̀ lè kò sí ń tọ́ka pẹ̀lú yìí bó sì lóun fẹ́ dà kọ́ sẹ́ni tí ó dà fún ìyẹn ò sí wàhálà mẹ́rin ṣùgbọ́n yìí ṣiṣẹ́ lágẹjọ́ ah, àṣìbọ́ yìí wọ́n máa bá wẹ̀yàn lọ́mù mo wá torí rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ tágẹ́tì nǹkan yẹn ọ̀dà sálàyé mi ti the same thing náà ni ó wà á ń sa sàrà kọ̀ọ̀kan gọ́ọ̀mẹ̀ntì ń fún yàn ní ìgbàgbọ́ tí yàn fẹ́ ṣe téèyàn bá léèrò nígbà èèyàn nígbà lọ́wọ́ táyì tó wáyé jẹ́ kírẹ́dìtì àkáǹtì yẹn téèyàn bá wá àkáǹtì gọ́ọ̀mẹ̀ntì padà téèyàn ó dá padà tó wáyé jẹ́ gọ́ọ̀mẹ̀ntì ní bòtí fẹ́ ṣe ọlọ́run ló mọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹ̀bùn ọdún iná ẹ̀nì ẹ̀yàn máa gbà tó bá ṣe pé ẹ̀bùn ọdún ẹ̀ tó bá kẹ́bùn ọdún wọn ni ẹ̀yàn máa gbà náà ẹlẹ́kàrún wà lẹ́kùn sọ̀rọ̀ ok lónà lè ara ìsìn gbọ́rọ̀ ẹjọ ẹjọ tó rọ lọ lónà lè ara ìsìn àti gini kò ní ara lé tẹ́lẹ̀ dáa ni ó lóúnjẹ ìdíjú òní ní ara ìsìn lè ráìsìn kọ́ lóúnjẹ àkọ́kọ́ yìí kọ́mọ̀ fún ọjọ́ yẹn ní tọ́ba yẹn pé ọbẹ̀ jẹra irú ráìtì tí máa jẹ ní nọ́mbà dé oníkan jẹ kó sì tàwọn mẹ̀mọ́ lé níbo ni a ń lọ kọ́tí àmọ́ ẹlẹ́kọ́ náà jókòó lé wọn kú jọjọ́ lọ́bì kan ó ti wọ́n jọ ọjọ́ jókòó lé bọ́ bá ṣe gbó náà ní máa ń jẹ kán jọjọ́ jẹ gbó bọ́ àtọ́kùn ọjọ́ yẹn sáwà là máa jẹjẹ́ mi náà wà lọ rà láàrùn àmọ́ àmọ́ pọ́ọ̀lù 25 là máa jà láàrùn wọ́n náà kọ́ tán sọdún tàbí àwọn náà lọ ra jẹ ti àná àbúrọ́là yìí náà fẹ̀ jẹ ajẹ́ lílẹ̀ láti ẹ̀dún ọ̀jẹ́ láti gbà àwẹ̀ ọ̀rọ̀ yìí náà fọ́dún sọdún ọlọ́run sàánú wa ẹni kẹfà wàá tó ẹ̀rọ ẹwọ fọ́tò di tuesday àwọn sábà níwò ìka ti ní lọ́wọ́ yóò jọ ọ̀rọ̀ nǹkan aláṣì sáré náà là ń sọ bó ti dáhùn lẹ́ẹ̀kan tó bá ẹgbọ́n bá wọn rajà wọn máa ń fún ọ ní nǹkan ọdún ní mọ́tà nǹkan ọdún lọ́wọ́ wọn ní nǹkan ọdún kótà nà kó ní nǹkan ọdún ní nǹkan ọdún yẹn tó bá jẹ́ pé nǹkan ọdún ni tó bá jẹ́ nà kó ní nǹkan ọdún nǹkan ọdún lọ́wọ́ sọ́dí ẹ̀ kí ẹ bá ṣe nǹkan ọdún gbà á àwọn tí èèyàn máa ń tajà fún àbára tí ẹ máa rajà lọ ọ̀nà tí wọ́n máa ń gba àfiṣẹ́tì rẹ̀ pọ̀ tẹ́ ẹ bá ra ọjà tó bá dé lẹ́bù kan wọ́n lè fún yín láwọn àǹfààní kan tó bá tún dé lẹ́bù kan wọ́n lè fún yín láwọn àǹfààní kan tó bá yá wọ́n lè àwọn nǹkan kan fún yín kò sí nǹkan tó burú bí yẹn ṣùgbọ́n nǹkan tọdún là mo rò